ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú bójọjọ́ ṣe rí ṣé dáadáa ni mo bá yín ẹ má ṣì mí gbọ́ mi ní kọ́kùnrin má wà responsible bọ̀kùdẹ̀kù tún ṣe dandan torí kò sí nǹkan téèyàn ṣe tí ò jèrè ẹ̀ àmọ́ kò wá ń ṣe pé kọ́kùnrin wa má rì kí gbèsè ayé ẹ̀ wá kópo olókùn mọṣù ọkùnrin tó jẹ́ pé ní fámìlì wọn ìwọ ní fámìlì yín ẹ kì í wurun funfun ọ̀ǹtì tẹ bá sixty gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ tó bá nílẹ̀ èyí ẹ gbogbo wọn kó o tó rírun funfun lórí wọn wọ́n ti ń wọ sixty ìwọ dẹ̀ máa rí bóyá twenty eight thirty two ìgbà tó máa fi wọ thirty five ó ti ń run funfun ó yẹ kó mọ̀ páyé ẹ ti ń bàjẹ́ bọ̀ díẹ̀díẹ̀ ó wọnú ayé ara ẹ kó o tó wọnú marriage ó wọnú marriage tán irun funfun bù ẹ látàrí bùkátà àti ìrònú àti stress ẹ wá pè yẹn ní marriage o wọnú marriage tán o rí pé o ever complete rí o wọnú marriage tán o ò mu ẹ pè yẹn nínú ẹ pè yẹn ní marriage mo ń sọ fún yín pé sẹ́ àwa máa máa tú àwọn tẹ́ ẹ ti mú so sínú ìgbèkùn pẹ̀lú ọ̀rọ̀ tí Ọlọ́run sọ ní Bethlehem àti Násárẹ́tì àwọn tẹ́ ẹ ti mú sínú ìgbèkùn nínú àwẹ aláwọ̀ dúdú àwa máa máa tú wọn sílẹ̀ ọkùnrin tó wà nínú ọkùnrin tẹ́ pé kó tó wọnú márè ní gbogbo generation ìgbésí ayé ẹ̀ kò rírun funfun nínú fámìlì wọn rí ọ̀tí tó bá pé sixty tí ò dẹ̀ tí ì pé forty tínú funfun ti bò tó ti ń pa lórí níwájú ẹ mọ̀ pé ayé ẹ̀ ti ń bàjẹ́ ni ẹ mọ̀ pé stress inú márèjì yẹn ló ń pa á ẹ mọ̀ pé bùkátà àti wàhálà obìnrin mi ò ní gbé bùkátà fún ọkùnrin bọ bùkátà owó níná fọkùnrin bọ bùkátà ìfọ̀kànbalẹ̀ bùkátà inú fo ẹ̀nà fo bùkátà ìmúnú ẹni dùn gan ó máa tètè ó máa tètè jẹ́ kí ọkùnrin yẹn bẹ̀rẹ̀ sí ní máa wurun funfun lórí tí obìnrin bá tàtọ̀ rìn tọkùnrin bá tàtọ̀ rìn kan máa ń lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ táwọn ọkùnrin àtobìnrin bá wà stressed nínú marriage ó máa ń yí ìtọkùnrin bá dè ju obìnrin lọ torí obìnrin ní support system tó pọ̀ ọkùnrin nígbà míì especially tó bá ti jẹ́ èyí tí obìnrin tí ìyá àti bàbá bá ti ní pé kó má fẹ́ tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ nínú ilé wọn kì í lè padà lọ́lé lọ sọ torí ojú máa ń tì wọ́n débi pé wọn kì í fẹ́ kó sọ wọn àwọn pé ó tán díẹ̀ wọ́n wá máa mú mọ́ra wọ́n máa wurun funfun lórí wọ́n á bẹ̀rẹ̀ sí ní pa lórí wọ́n á ní ṣèbí ìyá bàbá ẹ̀ náà pa lórí tí ìyá bàbá ẹ̀ ò pa lórí bàbá bàbá ẹ̀ ò pa lórí ọ̀ǹtì tó pé sixty òun ò tí ì pé forty ó ti ń run funfun lórí ó ti ń run funfun lágbọ̀n irun funfun ti bò lábẹ́ ẹpọ̀n lórí stress ìwọ ọkùnrin má wulẹ̀ wuru funfun lórí mọ́sẹ́ tí obìnrin kan bá ti fún tí ò bá fún ẹ ní bùkátà owó tí ò fún ẹ ní bùkátà ẹ ẹ Eh, bùkátà wàhálà bùkátà owó ṣùgbọ́n tó ń fún ẹ ní bùkátà ní ìrọ̀rùn bùkátà ìrònú tó yọrun funfun lórí jọ nítorí ọlọ́run èyí tó fún máa lọ́mọ máa sùn sí yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ sùn sí yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ kí lẹ̀ mọ́ díẹ̀díẹ̀ ni kò máa yọsẹ̀ má jẹ́ kí obìnrin kan kó rú ọ̀bẹ òfin gbé sí ayé ẹ̀ torí tóbìnrin bá ní wàhálà ẹni mò ń tẹnumọ́rọ̀ ọkùnrin ọkùnrin ò ní support system kankan ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìyá wọn náà máa fi ń ṣe support system wọn pẹ̀lú ẹ̀ náà wọ́n á tún máa sá láti sọ̀rọ̀ fún ìyá wọn pé tó bá tán nínú àwọn kò ní tán nínú ìyá wọn so wọ́n á máa sá láti sọ̀rọ̀ fún ìyá wọn wọ́n á máa sá fún wọn láti sọ̀rọ̀ wọ́n á máa gbé kinní yẹn sínú wọ́n á máa yọrù funfun wọ́n á máa pa lórí wọ́n á máa yọrù funfun wọ́n á máa pa lórí gbogbo gbogbo ìdí á yọ tọmọ́nu ṣòkòtò gbogbo gbogbo apá wọn á bẹ̀rẹ̀ sí ní máa jàn bí apá tọ́kì tútù wọn ò ní lẹ́yìn tó máa sọ̀rọ̀ fún ká tó wí ká tó fọ̀ wọ́n á develop bp ká tó wí ká tó fọ̀ wọ́n á ní diabetes wọ́n á bẹ̀rẹ̀ sí ní lògùn tó gba pa oko wọn wọ́n á tún ní more problems because wọn ò ní lè do oko wọn ò ní lè do òbò ìyàwó wọn dáadáa mọ́ ìyàwó dẹ̀kẹ̀rẹ́ ni generation ni, ni genesis problem tó pa oko wọn but at the end of the day náà wọn ò ní rò pé àwọn làwọn fún wọn ní problem wọn á bẹ̀rẹ̀ sí ní wá nǹkan míì tó máa ṣe ìwọ ọkùnrin tó bá wọ aṣọ arìndì fún ẹ àbí aṣọ ọ̀bọ ìdànrè kò sí ọ̀bọ ní ìdànrè mọ́ gbogbo àwọn ọ̀bọ ìdànrè ló ti ń di táì wọ́n ti ń nà ti táì má jẹ́ kí obìnrin kan jẹ́ kó o ní irun funfun ní àìtí ìtó èjì irun funfun má jẹ́ kí obìnrin kan jẹ́ kó kó sọ ẹ́ di bàbá parí gòkè wá láì tí ìtó èjì tó yẹ kó pa lórí kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ tí obìnrin bá fẹ́ mú ilé ayé ó bá fẹ́ yọ ilé ayé lẹ́mìí ẹ̀ tó wá lọ dàbí ọgbọ́n síta kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ ó láti wà happy èèyàn kọ́kọ́ gbúdọ̀ rob of your happiness reason tí mi ṣe tẹnumọ́ obìnrin ni wípé tóbìnrin ò bá wà happy obìnrin máa ń ní support system ìyá wọn ẹbí wọn ara wọn bẹ àwọn ọkùnrin tẹ́mi máa ń bá sọ̀rọ̀ àwọn ọkùnrin tó wà responsible tí wọn ò deserve ìyà lọ́wọ́ obìnrin ṣùgbọ́n tí wọ́n ń jẹ ìyà mi ò bá ọkùnrin tí ò wà responsible sọ̀rọ̀ o so tẹ́yìn èèyàn bá wá pé ẹ ṣé gbogbo ọkùnrin ni mi ọkùnrin tó wà responsible ni mò ń bá sọ̀rọ̀ tí mo dẹ̀ mọ̀ nínú wọn má jẹ́ kó obìnrin tó bá ti pa ẹ́ tì sínú yàrá kan tí ò bẹ sùn yàrá mọ́ má bàa lọ wá yàrá kékeré kan lọ wá chalet kan tó máa gbà sí hòtẹ́ẹ̀lì wà á rí pé ńgbà tó bá ti ń lọ táwọn ọmọ yẹn ń bẹ ẹ fọwọ́ pa orí ẹ tó ń gbé ẹ lọ́yàn tó ń bẹ ẹ rọ́ọ̀bù ẹ pọ̀n ẹ ò ní rántí tilé mọ́ bóbìnrin kan bá pa ẹ́ ti wọgọ pátì tóbìnrin kan bá fún ẹ nírun funfun ìwọgọ fún nírun grey tó bá fún ẹ nírun funfun lábẹ́ ẹ̀pọ̀n fún nírun grey lórí idán tóbìnrin kan bá fẹ́ bàtà yí ẹ jẹ́ pé kó fẹ́ sọ ẹ́ di ìdàkudà kó o do ní stroke kó ìwọ gan sọ́dọ̀ nílàkú ègbé fún àwọn ọkùnrin tó wà responsible ni mo sọ tó bá ti ń wo irun orí ẹ tó rí pé o ti ń nírun funfun at less than forty tí kò dẹ̀ sí nínú fámílì ẹ̀ tó láwọn wèrè ká ní fufu funfun omi irun funfun mi ni stress ńgbà mi tó bá ti ní irun funfun before forty tó ò dẹ̀ rí rí nínú fámílì ẹ̀ tó ò dẹ̀ rí pé inú ilé tó wà yìí nira ni ó yẹ kó mọ̀ pé inú ilé yẹn ló ń fa irun funfun sí ẹ lórí lọ wá àwọn tó máa dá irun funfun yẹn sí dúdú fún ẹ lọ wá àwọn ọmọ amúnútutù àwọn ọmọ amúlùdùn àwọn ọmọ apàbànújẹ́ ẹni rẹ àwọn kò ṣe àwọn ọmọ eh, onífùrà àtọwọ́dá o àwọn ọmọ kan tó yẹ pé ìfùrọ̀ wọn àmútọ̀run wá ni àwọn ọmọ tí ń pàbànújẹ́ ẹni rẹ̀ àwọn ọmọ amúnú tutù àwọn ọmọ tí mú ní gbàgbé ìṣẹ́ tí mú ní gbàgbé ìyà tí mú ní gbàgbé orí burúkú tí máa ń fa irun funfun láìpẹ́ ọjọ́ lọ́wọ́ àwọn ọmọ yẹn kó o máa torí kó o máa kó o máa fi ẹ́ lọ́kàn balẹ̀ kó o máa múnú ẹ̀ tutù ṣáà máa tọ́jú ọmọ ẹ̀ nínú ilé máa wọlé sùn níjọ́ tó bá wù ẹ́ láti wọlé sùn obìnrin tó bá da tó bá fi ẹ́ lọ́kàn balẹ̀ o ò lè ṣerú ẹ̀ fún bẹ́ẹ̀ obìnrin tó bá lórí òun yí tó fẹ́ fi ìwọ tó o mọ̀ wípé o wà responsible lọ́kàn ara ẹ̀ tó fẹ́ fún ẹ ní irun funfun àbí tó fẹ́ jẹ́ kí orí ẹ̀ kó pa láìpẹ́ ọjọ́ jọ̀ọ́ torí Ọlọ́run lọ mú àwọn ọmọ tó máa ń sọ irun funfun di irun dúdú níta lọ mú àwọn àwọn ọmọ olóbò dùnre sáre àwọn ọmọ olóbò tẹ́ẹ̀rẹ́ lọ mú wọn níta kọ múnú ẹ tutù you deserve to live má jẹ́ kóbìnrin kan ba yí ẹ jẹ́ níwọ ọkùnrin tó bá wà responsible tọkùnrin ba wa responsible tóbìnrin bá ń fún ní gbé lọ́kàn sókè obìnrin yẹn ṣàrà fílẹ̀ ibi tó wà lọ ṣayé ẹ níta àmọ́ tó bá wà responsible tó bá lọ ṣe báyìí tó wá lọ tó wá lọ ṣe nǹkan tí mo tí mo tó lọ ṣe nǹkan tí mo sọ tó tó dẹ̀ wà rẹ̀ síbú wàá kú láì ikú àìtọ́jọ́ ni ló máa kú. anyway mi ní kẹ́ má ṣe ṣó fún mi o tí n bá rí mi ò kí ń sọ ọ mo rí ni mo ṣe sọ ọ kò ṣe gbogbo ẹ̀ náà ni màmá gbé wá wá sọ fún yín bọ̀ tí n bá rí mi ò kí ń sọ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ fẹ́ join international Yinka international ẹ ẹ pè mí lẹ́yìn tẹ́ bá ti rí kínní ẹ pè mí sórí plus four four seven four zero four eight five one two three four láti UK America Canada um, Ireland Italy oníkẹ́ ti pè mí ṣé wàá rí ẹ̀yin obìnrin tó bá mọ̀ pé ò tí ì má rírì tó ì tí ì bímọ rí bóyá bíi méjì bíi mẹ́ta o lè kàn sí mi tó wà ní ọmọ tó fẹ́ má rírì twenty eight years ni ọmọ twenty eight years ó ń wá ẹni tó fẹ́ sẹ́tù pẹ̀lú ó ní ìwé ó ní gbogbo ẹ̀ but ó ti ṣetán ohun ẹni tó fẹ́ fẹ́ ìyẹn nìkan ni mo lè sọ tó bá mọ̀ pé orí ẹ pé tó ò ní fẹ́ kí n padà gbé ẹ wá sórí tábàkì ní bó bá ṣe treat ọmọ láì dáa kò sí mi so ẹ̀yin obìnrin tó kù tẹ́ fẹ́ join international àbí ìjọ mímọ́ ẹ kọ sí mi lórí plus four four seven four zero four eight five one two three four ṣàbàríkòlò dot com náà wà ń bẹ̀ tó bá mọ bó ṣe lè navigate ṣàbàríkòlò dot com wà ń bẹ̀ ẹ̀yin ará nàìjà ẹ mọ requirement yín ẹ ní láti máa bẹ̀ mí bí ìyá mi ò bá ní requirement yẹn kò lè wọnú group mi ẹ káàárọ̀.